ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا ونصلي ونسلم على أفضل الخلق وحبيب الحق محمد بن عبد الله وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك يفهم الله وبا أترى عليكم إكي أتي يفهم محمد صلى الله عليه وسلم àlékún ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kí má sáà máa bá òjíṣẹ́ náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ kí àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí ọjọ́ ìgbéǹda kìyàmà kí ọlọ́run bá kí má sáà tàwa fún wọn. lẹ́yìn náà bíi nílá ta'ala a ó tẹ̀síwájú nínú àlàyé nínú tírà al-arba'una an-nawawiyya للإمام النووي رحمه الله تعالى aṣìwánínú àlàyé tí a ń bá bọ̀ nípa hadithi ẹlẹ́ẹ̀kejì hadithi tí Umar ibn Khattab radiyallahu ta'ala anhu tí ó gbà wá a ti sọ̀rọ̀ nípa ìbéèrè tí arákùnrin yẹn èyí tí wọ́n ròyìn rẹ̀ ipò wá nínú aṣọ funfun tó má ní gínigí tí irun orí rẹ̀ sì dúdú tí kò sì sí àpẹẹrẹ ìrìn àjò lára rẹ̀ arákùnrin náà ṣe béèrè lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run bàtà sẹ́lẹ̀m ó ní kí ó fún òun nírò nípa Islam àlàyé ti síwájú nípa èsì èyí tí òjíṣẹ́ ọlọ́run bàtà sallallahu alaihi wasallam tí ó fọ̀ nígbà tí arákùnrin yìí ṣe ìbéèrè bákan náà ni arákùnrin náà ṣe ìbéèrè ẹlẹ́ẹ̀kejì oni فأخبرني عن الإيمان lábẹ́ ìdáhùn al-ikhbaru عن الإيمان yẹn òun ni a wà ní nǹkan bí ọ̀sẹ̀ méjì tí ó kọjá ọ̀sẹ̀ tí ó kọjá ọlọ́run kátàrà pé kí a lè jókòó so ní ọ̀sẹ̀ ìjókòó ìgbẹ̀yìn yẹn a ti àlàyé nípa al-imanu billah gbígbọ́ ọlọ́run ọba gbọ́ bákan náà ni a ṣe àlàyé nípa ìtumọ̀ gbígbà àwọn màláìkà gbọ́ kí láwọn gbàgbọ́ nípa wọn gan bákan náà ni a ṣe àlàyé nípa gbígbà àwọn tírà ọlọ́run ọba gbọ́ bákan náà ni a ṣe àlàyé nípa gbígbà àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ eléyìí ni àlàyé bí a ṣe káyìn ní ìjókòó tí ò ní àwọn tẹ̀síwájú látòrí gbólóhùn òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam tó ní wal yawmil akhir wal yawmil àti kí o sì gba ọjọ́ kanyìn ọjọ́ kanyìn gbọ́ gbígba ọjọ́ kanyìn gbọ́ yìí òun náà ni kí èèyàn gbà wípé ní ọjọ́ kan ọlọ́run ọba ọba àlekẹ́ọ́lá yóò gbé àwọn ẹ̀dá dìde láti ṣe ìṣirò fún wa ní ọjọ́ kan ọlọ́run ọba ọba àlekẹ́ọ́lá gbogbo ẹ̀dá tí a fún ní àǹfààní àti ṣe ẹ̀mí tí ó sì tọ́kú wò òun náà ni ọlọ́run ọba ó gbé dìde bó tilẹ̀ wù kíyàn pẹ́ tó nu sàárè ọjọ́ yẹn ń bọ̀ wá tí ọlọ́run ó gbé oníkálukú dìde láti ṣèṣirò fún un eléyìí a rí i pé ìlúfà tó fi bọ́ sí abẹ́ ìmánì ohun tí a ò rí tí a ò ṣe ẹ̀sírẹ́ǹsì rẹ̀ kódà gan tí a bá ní ká fi tì sí làákà ìwà ó fẹ́ lè ó fẹ́ mọ́ gbé ó fẹ́ mọ́ gbà á ibi àti wàá gbọ́ láti gbà tọ́lọ́hún ti dá anabi adam títí tí ó fi dijọ́ gbẹ̀ndà alkiyama gbogbo àdúrà àwọn èèyàn tí wọ́n ti ṣe sẹ̀mí yìí kí ọlọ́run wá jí wọn dìde kọ́lọ́run wá gbé wọn dìde láti ṣèṣirò fún wa eléyìí ń bẹ nínú àwọn ohun tí ó yẹ kí múmìnì kó gbàgbọ́ torí pé àwọn ọlọ́kan òjọ̀kan ẹ̀rí láti inú Qur'an àti súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi rìnlẹ̀ fún wa wípé ọjọ́ kan yìí wà mùsùlùmí kò gbọdọ̀ ní iyèméjì nínú ẹ̀mí rẹ̀ nípa eléyìí torí pé látìgbà tí mùsùlùmí tó bá ti ní iyèméjì nípa ọjọ́ kan yìí ìmánì rẹ̀ ti mú ẹ̀hẹ́ ìmánì rẹ̀ ti mú ẹ̀hẹ́ ilé bàtú fi jẹ́ sí pé ẹni tí kò bá ní ìṣirò ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ìṣẹ̀mí rẹ̀ ìṣẹ̀mí rẹ̀ kò ní létò gbogbo nǹkan pátá òun náà ni halali fún torí pé kò gbà pé ọjọ́ kan bọ̀ wá tó dùn wájú ọlọ́run ṣe ìṣirò kò nígbàgbọ́ pé ọjọ́ ìṣirò wà bákan náà ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ló tẹ̀síwájú ó ní wa tu'mina bil qadar wa tu'mina bil qadar bákan náà kí o gba kádàrá gbọ́ kí o gba kádàrá gbọ́ kí o gbà wípé ọlọ́run ọba ọba àlekè ó ti kọ kádàrá gbogbo ọmọ ènìyàn pátá síwájú kí ó tó ṣe ẹ̀dá sánmà àti ilẹ̀ fún fifty thousand years síwájú kí ọlọ́run ọba tó ṣe ẹ̀dá sánmà àti ilẹ̀ àti ní ń rẹ̀ fún fifty thousand years síwájú yẹn fún fifty thousand years lọ́lọ́run ti kọ kádàrá in tí ó ṣẹlẹ̀ in tí ó jẹ́ àti in tí ò ní jẹ́ in tí ó ṣe àti in tí ò ní ṣe in tí ó wà àti in tí ò ní wà ntí ó bẹ àti ntí ò ní sí gbogbo eléyìí pátá ló ti wà nínú ìmọ̀ ọlọ́run nítorí ìdí eléyìí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pátá dáadáa rẹ̀ àti aburú rẹ̀ èyí tó dùn rẹ̀ àti èyí rẹ̀ gbogbo ẹ̀ ti mọ̀ síwájú kó tó ṣẹlẹ̀ mùsùlùmí ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ wípé kádàrá wà. Naam, mùsùlùmí gbọ́dọ̀ gba kádàrá gbọ́ gbogbo ìṣesí tí mùsùlùmí bá bára rẹ̀ ó gbọ́dọ̀ gbà wípé bọ́lọ́hún ṣe kọ́ pé yóò rí nù ọlọ́wọ́ bá sì mọ̀ pé ìṣesí yẹn ìṣesí tí ó ṣẹlẹ̀ ni torí pé ó ti síwájú nínú ìmọ̀ ọlọ́run ọba ó ti síwájú nínú ìmọ̀ ọlọ́run ọba pẹ̀lú ìlúfà tí òjíṣẹ́ Allah Muhammad sallallahu alaihi wasallam tó fi ń sọ fún Ibn Abbas ó ní wa'lam anna al-ummata law ijtama'at ala an yanfa'uka bi shay'in lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak àkídà mùsùlùmí nù ó ní lọ mọ̀ wípé tí gbogbo àlùmọ̀ pátá tí wọ́n bá fi agbára ṣọ̀kan èèyàn wọn àlìjànú wọn gbogbo ọgbọ́n tí wọ́n tí oníkálukú wọn ní àtẹ̀yìn àlìjànú wọ́n so pọ̀ mọ́ra wọn wọ́n wá ní ẹni a ó ṣe ní àǹfààní kan níbà ti pọ̀ tó yìí ó dá ẹni yìí àṣẹfẹ́ sọdọ̀ lówó nítorí náà oníkálukú wa tóun bá ní ní dúkìá wa kákó jọ kákó fẹ́ nìyí kó fi sọ fi dolówó tó wá jẹ́ gbé nínú fún kódà kí ogun wọn lan yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak àǹfààní kankan ò lè jẹ́ tiẹ̀ àyàfi tí ọlọ́run bá bá ti ṣe kéde lọ́run bá ti kọ́ mọ́ èyí tó lọ́run bá kọ́ mọ́ èèyàn yìí ọwọ́ èèyàn ò ní bá àyàfi lásìkò tó wu ọlọ́run pé ìní ọwọ́ èèyàn ó tó bá àǹfààní yẹn ni ó tó bá yàn lọ́wọ́ bákan náà tó bá tẹ́ yàn lọ́wọ́ tán ọlọ́run yìí náà ló ní kó gbà padà fa'alu lima yurid ó sì ti síwájú nínú mọ̀ ọlọ́run wípé nǹkan yẹn a ṣe fún lágbájá lásìkò báyìí ṣùgbọ́n yóò wà lọ́wọ́ rẹ̀ dàsìkò báyìí ni àsìkò báyìí a ó gbà padà lọ́wọ́ rẹ̀ ó ti síwájú nínú mọ̀ ọlọ́run àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ yẹn kì í ṣẹlẹ̀ sudfatan láìsí mọ̀ ọlọ́run واعلم أن الأمة لو اجتمعت على أن يضروك بشيء لن يضروك illa bi shay'in qad katabahu Allahu alayk lọ́mà ìjẹ́ tí gbogbo àlùmọ̀ pátá tí wọ́n bá fọwọ́ sowọ́pọ̀ tí wọ́n fi ìmọ̀ràn ṣọ̀kan lórí pé ẹni yìí á sì nílà á sì gbégi dí ọ̀nà rẹ̀ àníjẹ́ tu tẹ̀mí rẹ̀ anábì ní sallallahu alayhi wa sallam wípé wàláhì wọn ò ní lè fi nǹkan àyàfi òdiwọ̀n tí ọlọ́run ọba ti kọ lé ọ lórí ní tìnira ọlọ́run kẹlẹ́ fà wọn ṣe sábàbí orí ibú náà waj'alna likulli shay'in sábàbà gbogbo nǹkan lọ́lọ́run fi sábàbí fún ọlọ́run fi ọlọ́run ọlọ́run a máa fi yẹn ṣe sábàbí sábàbí orí ọlọ́run a máa fi yẹn ṣe sábàbí oríire ẹ wo Abubakar as-Siddiq ta'ala anhu tí ẹ bá wo àwọn èèyàn tí wọ́n tí wọ́n tà tọwọ́ rẹ̀ gba islam tí ẹ bá wo iṣẹ́ tí ọlọ́run fún wọn ṣe nínú islam ẹ wàá máa imagine pé ẹni tọ́lọ́run fi ṣe sábàbí wíwọ̀ islam wọn irú ládàá olùwọ́ wà ní sábàbí dáadáa nù kọ́lọ́run kò fi wá ṣe sábàbí dáadáa ẹlòmíì lọ́wọ́ fi ṣe sábàbí kọ́mọ aya rẹ̀ mánà kì í ṣe gbogbo ẹni tí ó mọ̀nà lé wọn láti lé wọn ó mọ̀nà láti lé wọn dé masalasi ó mọ̀nà láti masalasi lọ ọjà ó mọ̀nà láti ọjà lọ ọsibítù ó mọ̀nà láti ọsibítù lọ yunifásitì kì í sòun lẹni tí ń ríran lóògùn àti bàjẹ́ sí pé ìṣẹ̀mí rẹ̀ ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ àtòun àtàfọ́jú kò sí yàtọ̀ ọlọ́run a máa fẹ́ lómi ìṣe sábàbí kírú ẹni bẹ́ẹ̀ kí ìṣẹ̀mí rẹ̀ di ìṣẹ̀mí ẹni tí ó máa béèrè pé ẹ dákun ìyàwó mi bímọ téèyàn bá bímọ bó la ṣe kí lákọ̀ọ́kọ́ ṣe sápọ̀fọ̀ ni àbá pèrún mùsùlùmí a máa pe pásítọ̀ wá sọmọ